الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين فضل ذكر الله عز وجل إني على ينقى الله لا ده أتوري تندم بي تنعم سرعتي الله فدارك الله بقوبة عن أبي هريرة رضي الله عنه ọ̀gá wa Abu Huraira ọmọọ̀sàbà sàlékún yọnu rẹ̀ fún gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà nẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam. قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أخرجه مسلم لا يقعد قوم يذكرون الله òjíṣẹ́ ọlọ́run anábọ́à Muhammad sallallahu alaihi wasallam ní àwọn àjọ kan ò ní jòkóó wọ́n jòkóó láti ṣe kí ni yadhkuruna Allah láti rántí ọlọ́run kílódé tẹ jókòó báyìí àfẹ́ràn ti ọlọ́run ànábì ni kò ní í sí gbogbo orú àwọn kan tí wọ́n máa ṣe báwọn illa haffatuhumul malaika àbí káwọn màláìka ọ̀rọ̀ gbà káwọn pẹ̀lú ìkẹ́ àtàánú ọ̀dọ́ ṣìyàtuhum arrahma àánú ọlọ́run ó sì bò wọ́n dárò àwọn tó jókòó pé àtòrí nǹkan kan jókòó akàfẹ́ rántí kẹ́ni àfẹ̀rántí ọlọ́ wa nazalat alayhimu sakina ìfọkànbalẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run yóò sọ̀kalẹ̀ sí wọn wa dhakarahumullahu fi man indahu kọ́dà olùwọ́ wà á tún rántí wọn táwọn rántí ọlọ́run lórí ilẹ̀ ọlọ́run rántí àwọn náà lọ́dọ̀ ọlọ́run níbi tí ọlọ́run wà lókè. Okay. eléyìí yi fi ń yé wa pé inú tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀mà tí gbígbà téèyàn ń sọ oore nù tí ń kó rẹ̀ ní fáadà nù òun ni kéèyàn má máa má jẹ ọlọ́run ládàá rẹ̀ pọ̀ púpọ̀ ẹ̀wọ̀ nǹkan mẹ́rin yìí nìkan àfáàtò fún àlùfáà màláìka ọ̀rọ̀ káwọn ọ̀rọ̀ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run ó bò wọ́n dárú wa nazalat alayhim as-sakina ìfọ̀kànbalẹ̀ ọlọ́run yóò sọ̀kalẹ̀ sí wọn. wa dhakarahumullahu fi man indahu báwọn ti ń rántí ọlọ́run lórí ilẹ̀ wọn ìbí ọ́ dáa ju tí wọ́n lọ òun lòkè lọ́dọ̀ ọlọ́run olùwà náà rántí wọn ọmọ rántí àwọn náà sì dáadáa. alimami muslim ló gba hadith ńláńlá yìí torí àṣegbọ́ aṣàlàyé o èyí ọ̀ wá tún máa pé ká máa kójọ lọ́nà tá à nábì kójọ orú ẹ o ṣọlá ọ̀ṣọlá torí ibi tó kù sí náà nù bàbá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ká gbọ́ tà nábì ká má gbàgbé pé lónìí tá à ń sọ̀rọ̀ yìí ó ti lé ní ẹgbẹ̀rún ọdún àtọgọ́rùn-ún mẹ́rin ọdún tá à nábì ti sọ̀rọ̀ yìí o àwa kà kọ́ gbọ́ o àwọn akáàkọ́ ṣe kí ni àwọn akáàkọ́ gbọ́ àwọn akáàkọ́ lò ó ọ̀yà béèrè nọ́mbà wán níjọ́ tá nẹ́bí ń sọ̀rọ̀ yá àwọn tó dájú rẹ̀ kọ́ àwọn wo ló dájú ọ̀rọ̀ yìí kọ́ wọn làwọn sọ̀hábà àwọn ni wọ́n gà wọ́n ní ọ́díẹ̀ǹsì alákọ̀ọ́kọ́ ànàkọ́ gbá lùkùránì ànàkọ́ gbá díìsì ànẹ́bí ìwọ́kọ́ ìwọ́kọ́ wò lè máa tù sí ibi táwọn ọ̀gbọ́n yé lọ tòbíjọ́ jẹ́ pé ẹ bá gbọ́ tí wọ́n bá ń pé àsálàfò sọ́ọ̀lẹ̀ àwọn aṣáájú wa dáadáa èyí ṣe ń torí nǹkan kan ju pé ẹ bá wọn ló sojú àwọn bá bàbá àtàn ní títí wà yìí wọn là nẹ́bi yí báyìí ni wọn là nẹ́bi ṣe báyìí ni sọlọ ọ̀sẹ̀lẹ̀ a gbọ́dọ̀ fi tiwa àwọn kẹgbẹ́ àwọn tó sojú gan àwọn lọ̀rọ̀ so àwọn sojú àwọn sọ̀hábì ànábì sọ̀lá sọ. gbogbo bá ànábì ti wí fún wọn yìí pé àwọn kan ò ní jókòó jọ kan máa rántí ọlọ́run màláìka ọ̀rọ̀ kiri káwọn àna ọlọ́run ó bò wọn dáwù irú ìjókòó làwọn jókòó ń gbà wọn gbọ́ torí bẹ́ẹ̀ lómi a máa jókòó a máa àbá máa dájọ́ pé every sunday èyí wọn là nẹ́bí mú bá nǹkan bá ti kó jọ ó béèrè táwọn tó kọ́ gbọ́ ǹjẹ́ àwọn gbọ́rú ẹ̀ yé ń bẹ̀ wọn gbọ́rú ẹ̀ yé wọn gbọ́rú ẹ̀ yé ń bẹ̀ o ó sì ní ọ̀nà táwọn náà gbà gbọ́ lé òun lábẹ́rẹ́ wọn ní báwọn tó hájà nẹ́bí bá rìn lọ ní wọn pàdé ara wọn ẹnìkan sọ fẹ́ni kejì pé àá ìjìnlẹ̀ sí dènà nóòmẹ́ntà jájòkó járanjọ lọ́hùn wákàtí kan wọn ò dájọ́ wọn ò dágbà wọn kàn pàdé wọn pàdé ara wọn pé ìrántí ọlọ́run kí náà ń pè ní ìrántí ọlọ́run nàmbà tù ìrántí ọlọ́run kò sí ìrántí ọlọ́run kò sáàdìkìrì tó tó àkùrá rẹ̀ kàrí nàmbà wánù àdìkìrì ìrántí ọlọ́run ọlọ́run ọlọ́run gan-an ẹ bá jókòó a ẹ̀ka àyà yìí kílẹ̀ ní gbọ́yé ń bí àyà yìí kí ni tún máa rọ ọlọ́run yìí ọba àzíkìrì nù kì í ṣe pé àzíkìrì ni ìtọ́ dákẹ́ tó ń kún nìkan o yóò náà lè já àzíkìrì bọ́ bá ṣe lọ́nà tó dá o àmọ́ ẹja gbọ́ yé báwọn tí wọ́n kọ́kọ́ ṣẹ̀sìn ṣáájú wa ìbẹ̀rù ni èèyàn ti ní ṣe mistake o. Wọ́n kí Al-Qur'an al wọn á ké àdìsí ànábì sallallahu alaihi wasallam wọn á rán wọn létí ọ̀rọ̀ Ọlọ́run àti sunna ànábì sallallahu alaihi wasallam. bákan náà wọn á ṣe subhanallah alhamdulillah la ilaha illallah léyìí tí ò ní pé àbùtọ́ bá péye báyìí àbíyá wa ti ń ṣe mistake nù àwọn èèyàn pé tó ti pé torí ìrìnàjò ọlọ́run ewu lẹ̀ lé tẹ́lẹ̀ èyí ṣe kí ni èlé kọ̀ pọ̀jù lẹ́gbọ̀n tó ọmọ wa ń wọ̀n pé a ah, kò gbọ́dọ̀ ju ibà yìí lọ o èyí tó bá ní iye ànábì náà ni ó ṣàlàyé nínú èyí tó níye lèyí tó ń ṣe lẹ́yìn ọ̀hún ni bí ó ti ní oṣù thirty three má ṣe thirty four má sì òfin náà òfin náà ìgbé ó ti ní ose mẹ́ta ń bẹ àbíkiri onímélòó ń bẹ mẹ́ta ń bẹ ọ̀gbọ́dọ̀ sí fọ́ ọ̀gbọ́dọ̀ sí tú ìyẹn ti jí láàárọ̀ yìí nísìnyí kọ kọ́ra rẹ ọkọ àwọn ìyàwó ọkọ àwọn ọmọ rẹ ànábìlẹ̀ ni ọba wí lẹ́ẹ̀mẹ́ta àbúrò kan ní kan yóò fi dèrò lẹ́ àwọn ọ̀rẹ́ tí ọlọ́run ànábì ń wínú bisimilahi ladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samai wa huwa sami'un alim ẹ̀mẹ́ ló lànà bí ní awí yẹn ẹ̀mẹ́ta ọ̀gbọ́dọ̀ pé mi ní táìmù mẹ́wàá mọ̀ fẹ́ wí ọ̀tẹ̀lé lánàá ó sì gbọ́dọ̀ kójú ń kẹ́mi méjì lèmi ó lè wí bọ́ọ̀ bá kú ní wí ọ̀pá jì bí ìgbà téèyàn lójú ń kàn àyílà tòun mẹ́ta lòun lè kí lónìí àbí mo wà ń lífù ìkú lọ bí sẹ́ẹ́ nkàlà sáré mẹ́jọ tọgbẹ wọn náà mọ̀ pé òun ti ra rẹ ni Ọlọ́run kò ń sìn mọ́ ara ẹ ló ń sìn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àzíkiri rí ẹ̀sìn lòun náà gbànàbí bá ti fà á la sí àdó níbi kẹrin ìyàlá ibi tí ọba ti wá láàlà ńkọ àwọn lọ́pọ̀ jù ìrántí Ọlọ́run tí ò ní ádàdí tí ò lóǹkà àwọn lọ́pọ̀ jù ọ wá gbọ́dọ̀ fi àlà sí i ndé ọba ti ń da fáwọn èèyàn pé ẹ lọ sí láyéláyé la one million ọyọ wọn ò gbé ọpẹ mbolo kiri òdodo ni àyè máa béèrè question náà ló dé kí ẹsìn ọdà lákùn mbolo ànádi ti ní kò gbọ́dọ̀ má pé one million kò sì gbọ́dọ̀ ju one million lọ torí bí èèyàn bá ti ń péye báyìí ni ẹ ṣe ìtumọ̀ rẹ̀ ni pé kò gbọ́dọ̀ má pé kò sì gbọ́dọ̀ ju one ìrùn lọ ẹnìkan ní ọfọ́rìtì yóò àbẹ̀ni ọlọ́mọba àjọyọ̀ ọ̀là nẹ́bí sọ̀lá ọ̀sọ̀lá. torí náà àlàyé nù ní kúkúrú nípa bẹ́ẹ̀ bá fẹ́ àwọn ẹjọ́ kan tá nẹ́bí níbi bá wà bí kan o wọ́n rántí ọlọ́run ẹ mẹ́jà gbọ́ yé kọjá bí tá nẹ́bí sọ ọ́ sallallahu alayhi wa sallam. عن أبي موسى رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فقاوى أبو موسى الأشعري رضي الله عنه لما سابع سالكم لأنفه سوبا وقاوى أو صحابي النبوة محمد صلى الله عليه وسلم نعني مقبو وجيسي الله لكم تاتي جوما با صبا يفون وقبي مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه كمثل الحي والميت أخرجه البخاري النبي صلى الله عليه وسلم bàbá ní a fi nǹkan wé nǹkan tẹ máa ń tọjọ lẹbi lẹni tí ń rántí Ọlọ́run tí ń zàbíkiri Ọlọ́run lọ́nà tí ọba Ọlọ́run àtànẹbì mu sọlá sọlá ẹ̀rọ àwọn kan ti ń wo kọ azákírú azákírà kí lónìí àwọn náà mọ̀ pé ńtọ́lọ́wọ̀n ọ̀bẹ àwọn làwọn ń ṣe àwọn èèyàn ń kọrin wọ́n fi ń jẹun wọ́n á sọra wọn di azákírú azákírọ̀ tó kọ táwọn musician ti sọra wọn lónìí nù ẹjá bẹ̀rù ọlọ́run ẹjá bẹ̀rù ọlọ́run àwọn tí ọmọ tí ọlọ́run jọ́dá nẹ́bí yá dìísì yìí tá ń kó ìlú àti ìdájì tẹ̀yìn tẹ̀yìn lùlù tẹ̀yìn jó òun obìnrin tí wọ́n máa ṣàdáwò báwọn èèyàn ẹ̀wá tán ẹ̀tún fúnra yín táìtù àzákiru kìnnì kan àzákira kìnnì kan ẹbẹ̀rún ọlọ́run ẹ̀yìn náà gbogbo ìtẹ̀yìntì yìí kó wọ́n lọ yọ rẹ̀ o àbí àbámọ̀ kó n fẹ́ kọrin sọ̀pọ̀ lórin ni ọ́ bọ̀bá sì ti kọ̀ ijó kó bọ́ lọ́dọ̀ ọlọ́run àmọ́ a tún wá lọ mọ́ ẹ̀sìn hmm, àwọn olórin Islam olórin mùsùlùmí ní ń bẹ o olórin gẹ́ni mùsùlùmí àmọ́ olórin Islam ah, mùsùlùmí ni ọ wá ń kọrin bọ̀bá sì ti kọ̀ ijó kó bọ́ ní ọ̀dọ̀ ọlọ́run lọ gbé àwọn àbá pé èwo lè náà lè kọjú òní kó bá àyàn lọ́dọ̀ ọlọ́run wọ́n ń kọrin lójú ayé ànábì náà wọ́n ń kọ ṣẹ́yìn tọ́ra ti kìlọ̀ fúnra wa pé yorùbá táwa ń tu sí ní ń da ọ̀rọ̀ wò ó tẹ̀rí táwa ń pè ní orin orin orin oríṣiríṣi ọ̀nà ló pín sínú èdè lárúbáwá o ọ̀tọ̀ ní ṣẹ́rù ọ̀tọ̀ ní ogúnníyà ọ̀tọ̀ ní mọ̀síkọ̀ àwọn lárúbáwá má yàtọ̀ ẹ̀wà wà làwọn fọ́pọ̀ o wọn bá ní wọn ń kọrin lójú ayé ànábì wọn kọ mísíkì o sọlọ sọlọ kò sí kò sí mọ̀ sí kọ nínú tí wọn kọ lójú kínní lójú ayé ànábì o sọlọ sọlọ ẹgbẹ́ bá ànábì náà láwọn akọrin a irú tiẹ̀ ń kọ o ẹnìmọ̀fin ní bọ̀bá ní olè gbére àwọn onímọ̀ pé ẹ dákun irú orin wo lèèyàn lè kọ tí ò ní kó bá ní ọ̀dọ̀ ọlọ́run àmọ́jú gbogbo ẹ̀ lọ ni pé orin islam àwọn fẹ́ pé eléré olórin islam làwọn fẹ́ pé orin lórin ń jẹ́ o torí ní ẹ bá ń gbọ́ àwọn orin tó ń pè lórin islam yìí ń gbà ní ẹ̀lẹ́ kò sí àtọ̀ láàrin wa àti fújì o ká má tan ara wa o tó ká sì má lo gbájú ẹ̀ fúnra wa ń bí ẹ̀sìn o tó kọ́lẹ̀ lómi ń ta jìtá sí tiẹ̀ náà ń lu jáàsì ń lu gbogbo ẹ̀ àwọn wàá da ọkọ̀ ẹ̀sìn bò ó ọkọ̀ commercialize ẹ̀sìn ní o kò sì dá o àmọ́ olórin mùsùlùmí lè wà <laughs> gẹ́gẹ́ bó olórin déédé mùsùlùmí náà lè wà àmọ́ wọ mùsùlùmí màrán ti wá fún ọ ni pé orin wo ni wọ́n kọ tí ò ní ba àlìkìyàmà rẹ jẹ́ bẹ́ẹ̀ náà ni àzíkìrì rántí ọlọ́run ànábì ní àwọn tó bá rántí ọlọ́run sọlá sọlá bó o lè rántí ọlọ́run ọba àrántí ọlọ́run òun náà alukur'an karim ọba àrántí ọlọ́run kí alukur'an ẹgbọ́ yìí láàrin ara yín ẹ̀sọ̀túnmọ́ rẹ̀ ara àrántí ọlọ́run máa ṣe subhanallah alhamdulillah allahu akbar la ilaha illallah ìta nàbí ọba fàlàsì má fi kíni sí fàlàsì má sì dá gbìkan fáwọn èèyàn pàfikẹ́ bá débi báyìí lẹ tó lè sàdíkìrì ìyá wa Aisha àbí ọmọ ọmọọmọ àwọn bíi péńgò làǹdẹ́bí sàdíkìrì á oní kò sí àbí tó bá wọ tọ́ílẹ̀tì lóko àbí ọ̀tán <laughs> kò sí ànábì ọ̀dá ayẹ̀fẹ́ nìkan pé ẹ bá sàdíkìrì àti kẹ dé èyí báyìí òpó náà má dá ayè fáwọn èèyàn ọba ti ń ṣèyí ọkọjá àlà ò sọ àdéhìí àbúmọ́sátà wa ń wí isa àbí musa ànábì ni ẹ wá rí gbogbo ẹni tí ọba rántí Ọlọ́run tába ni a fi wé ẹni tí ń rántí Ọlọ́run ní mùsùlùmí ànábì ni tí wọn jọ ní ìgbà tá a gbé òkú sẹgbẹ àlàyé tàmásà lè háyí wá àlùmọyì ẹni tí rántí Ọlọ́run ń kí alukurani ńlọbi wọn ti ń túmọ̀ alukurani kan túmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ń ka dídà nàbí wọn ṣàlàyé rẹ̀ wọn túmọ̀ rẹ̀ ń sẹ subhanallah alhamdulilayi lọ́nà tó bófin mu tó tayọ àlà àwọn tayọ àlà láti yíwọn ìdí ọba sàlà sọfà àlà sí àbíkiri ò ní kíni kọ láyé àti ní ẹ̀sìn tó láyé òun ni lọ kíjà mọ́ mọ́sálásí òun ni lọ ń múra ọ ṣe ń múra pátá ọlọ ájì hajj maka ẹnìkan ọgbọdọ gbẹ̀yìn lọ bùnmí ọgbọ́dọ̀ kówó maka wọn pé kí ni wọn ti ń bẹ dáa náà ṣe gbogbo kánkánhun làwọn èèyàn dánwò àwọn kan ti àwọn kan jìbìtì rí nàìjíríà yìí wọn lọ bá àwọn fúlàní ní maka àwọn ti wọn jù àwọn ti níbi kan tí òòjọ wọn tó gbogbo lọ wọn kó wọn lọ wọn kálukú rojọ́ lọ́dọ̀ lọ àwọn tọ̀ wọ́n mọ̀ ní kọ́dà àwọn lèèyàn wọ pílẹ̀nì ń bẹ̀ náà wọ́n rojọ́ fún wa ní o àwọn débẹ̀ tán là ń tó gbé kọjọ́ bí táwọn máa rí ní ṣe àwọn ohun sì láwọn wọ pílẹ̀nì là débẹ̀ wọ pílẹ̀nì àwọn ti wọ́n táwọn fẹ́ àjíìbù wọ́n ti àjíìbù ẹ̀ wọ́n sì sọ fún mi pé kọ̀ wọ́n tó mọ́ká ẹ̀ sọ wọ́n tó yín kọ̀ wọ́n tó. àmì ẹ̀sẹ̀ ájì o àwájú oyè wọn bẹ́ẹ̀ ṣe ájì ọ̀ràn ẹ̀yàn ní ẹni ọba lọ sí ẹ lọ mi o ẹ̀yin náà kó nítorí pé ǹjẹ́ ẹ̀yin náà mọ àwọn tí ó ṣe wá àti gidi ní wọn torí kálukú ọmọ o kálukú náà máa àti ìtọ́fẹ́ bọ̀ ọwọ́ náà àlìjánná ìwọ náà máa gbọ́ wá sí àwọn àfa tí ò béèrè nǹkan lọ́wọ́ rẹ ju pé á bá ìrọ̀lọ́n fẹ́ o lójúrí nù o torí náà àbíkèrí èyí tó láyé nù èyí tó wá pọ̀ ní ònékéni nù láyé wọ́n má fi àyè sí òní ọtọ́rìtì àti introduce ntọ́lọ́run àtànẹ́bí ọ̀bẹ̀ ọ́ sallallahu alaihi wasallam àbíkèrí ọ̀ ìyàsọ báyìí ní ẹwọ pàdé wa o kọ́dà èyí tó lásọ téèyàn wọ̀ lọ mọ́ká yọ ọmọ mọ́ká o yọ ọmọ mbó yọ ọmọ mọ́ká o kankan pọ̀ nílẹ̀ nílẹ̀ nàìjíríà àwọn èèyàn tó máa wá jára ní nàìjíríà gbé wọn ní aṣọ àṣẹ̀hùn ẹ̀wọ̀ wa o aṣọ àṣẹ̀hùn àjọ pàtàkì ẹ̀dùn ara àwọn èèyàn wọn tó wọ aṣọ ara ní tí wọn lọ ájì tí wọn lọ múra ẹsẹ ni o ẹni tí máa ń dẹrù ẹwò lọ pàdé o gbàgbé hmm. ayọ̀ra mi ọ̀nà ọmọra ọ̀nà ají kò gbọdọ̀ jù báwọn lọ torí náà kò lásọ o kò léyìí tá à ń wọ kò léyìí tá à tẹ́lẹ̀ o kò tó di pé yẹn ṣe àgbékiri tọlọ́run o àti tàbí o gbogbo èyí tí ẹ rí tí wọ́n ń ṣe ẹ̀yìn náà ẹ̀yìn náà ẹ̀dùn wọn pé ń dò ní wọ́n bẹ̀rẹ̀. ẹbí wọn gbé ń jó ní kíni ń jó wọn bẹ̀rẹ̀ àwọn náà ò rọgbọ́n mi dá sí wọn sọ fún yín pé kì í sọgọ́rùn méjì ọdún tá a òsì wọn tó bẹ̀rẹ̀ tí wọ́n ń tẹ́ abẹ́ tí wọ́n èwo láwàá fi wéra wọn ni tí tọrọ ẹ pé pé bá bá níjẹ náà òun lè ṣáájú àwa bá ti ṣojú soju èsè sọ abẹ́ a gbọ́dọ̀ gbé gbé ń ṣe nǹkan kan ká wá gbé fòtà àwọn ẹ̀sọ́ ajé ànábì àwọn lọ́rọ́ sojú o pé òdòdó ọ̀rọ̀ bá délẹ̀ kábàárà wa sọ o kò sí jà ń bẹ́ o kò sí wọn fẹ́ bu wa ń bẹ́ wa wí bú yẹn o àmọ́ sọ bọ́lọ́mbà kí ni ó yá wa náà má kí lọ́lọ́run fẹ́ kí ni ànábì fẹ́ ọlọ́ọ̀sọ́lá àdúrà wa ni pé àtàwọn àtẹ̀yìn ọlọ́ọ̀tí àgbọ̀ ká gbà torí bẹ́ẹ̀ ń ní ìdùnnú tiwa náà kí ni kí lè rí àbóhùn àti dáhùn èèyàn gbọ́ títí lè rí ìwọ náà tó lágídí tó gbọ́ torí bàbá bá ń la àjẹ́nà kò lè fà lọ́wọ́ gbé ẹdúdèmí o. àwọn ẹ̀sán ká kókó anabi sallallahu alaihi wasallam náà anabi ọlọ́run ká jíṣẹ́ wàlẹ́ ìsà máa hu àhàdù ẹnìkan kan tẹ̀lé ṣé èyí ò ní ọmọ jẹ́ anabi ọlọ́run náà kò sí ọmọ jẹ́ anabi ọlọ́run náà anabi fi rinlẹ̀ pa anabi ọlọ́run ni sallallahu alaihi wasallam bó ti ṣe wàhálà tó tó jíṣẹ́ tó anabi lẹ́mí jíṣẹ́ mi jíṣẹ́ èèyàn méjì gbọ́ omi jíṣẹ́ èèyàn kan anabi ní wàlẹ́ ìsà máa anabi ọlọ́run kan bó ti jíṣẹ́ tó àwọn ọjọ́ ẹnìkan ọgbà èyí wọn ọ̀yọ́ ń kó nu sáfù àwọn ànábì ọlọ́run torí náà ẹlòmíì máa tán rẹ ẹ má gbọ́ wá sí wọn àbọ̀ ń ṣe rẹ ọ̀ ṣe fẹ́fọ̀ bá àfa àtọ̀ gbọ́ wá sí rẹ o ọ̀ kó ń dábì bí ọlójú ń kó ìdíwọ̀n èdè làákàyè rẹ nìlọ́ ha kó ọmọ rẹ wà lákọ́dí kàrámù náà bani adama olùwàlà kan ọmọ ànábì adama lé ọmọ ànábì adama èsì ẹran èsì màlúù ẹnìkan máa sọ fún wọn pé gbọ́ ilé yìí má gbọ́ ilé yìí má ọ̀rọ̀ bíi ṣì kí ọlọ́run àánú ọlọ́run ti ń bẹ lára ẹ làákàyè nìkan sọ̀kan fún mi ń lò ní ọ̀fẹ́ báyìí ló jẹ́ pé ń bo ni wọ́n bẹ̀sìn dé ńlẹ̀ wáyé ẹni wọ́n fẹ́ máa ka tíra kan ní mọ́sálásí kan ńlọrin yìí náà ẹni ó pèrè ní máa mú wọn ọ̀ní nǹkan máa ka tíra ọlọ́run á ló ń làákàyè kan wà ní mọ́sálásí ká àbá àwòkéwò àmọ́ lọ́n gun alaka yìí kí ló ṣe kíra yìí lẹ́yìn amaka ẹ ọ̀nà kò sí nǹkan kan tó ṣe kíra yẹn mọ ẹni ó ṣe kíra yẹn ò ní problem pẹ̀lú àtọ̀ wá kí wọn ẹjọ́ máa lọ yanjú problem àwọ̀ kàtíra yìí ní ibi wọ́n ti bẹ̀rẹ̀ sí kakó sì wá mọ́sálásí ma ṣé ẹ̀sìn náà nù ṣé súnà náà nù abẹ́ ti ju ẹtì ju ọkùnrin yín lẹ́kùn ṣe tọ́ nìkan máa wọ yín lọ. irú àwọn ńlá ká ìbáyìí náà ẹ̀jọ́ pọ̀ láwùjọ wa tí wọ́n lè kó ẹ̀ṣẹ̀ tí máa ń yọra wọn àwọn ọ̀gá wa wa bọ́ bá ní pírọ́blẹ́mù pẹ̀lú èèyàn lọ yanjú ẹ̀ <laughs> ò lè da àdìámà jù wá wú kí ló ṣe jọ́ra òní nǹkan kan sí <laughs> àmọ́ ni ó ṣe jọ́ra ní ìwọ ní pírọ́blẹ́mù pẹ̀lú ẹ̀ olùkó ń bí díà ló ṣe jọ́ra ó sì ṣe tíra súnná ẹ̀rọ pé ó kọ́ńtàdéjì ara wọn náà òun bí dí àṣẹ tíra súnná bẹ́ẹ̀ bá ti ń ní àwọn òròrí báwọn ọmọ pé ṣe sọ ní lóko ti ń dráìbù اللهم صل على سيدنا هذا والله اعلم وصلى اللهم وسلم وبارك على نبينا محمد واله وصحبه واياك